إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا أنه من يهدي الله فلا مذل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الطيبين الأبرار ومن سلك نهجه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أنه لا شيء أفصل للقلب من التعلق بالدنيا والركون إليها فإن متاعها قليل والبقاء فيها مستحيل ومنادي الموت ينادي كل يوم يا عباد الله أو يا عبد الله الرحيم الرحيم الرحيم لذلك قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم فأعلم عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى يقول فضيل بن إياب رحمه الله رحمة واسعة الدخول في الدنيا هجن ولكن الخروج منها هو الشديد وقال لبش مات فلان فقال بش هو جمع الدنيا وذاب إلى الآخرة وضيع نفسه وقال لقمان لابنه يا بني بع دنياك بآخرتك ترحبهما جميعا ولا تدع آخرتك بدنياك تخسرها جميعا وقال عبد الله بن مسعود رضي الله عنه اتجع النبي صلى الله عليه وسلم على حصير فحصر في دبه فقلت بأبي وأمي يا رسول الله لو كنت آذنتنا ففرشنا لك عليه شيئا يكيك منه فقال رسول الله صلى الله عليه وسلم ما أنا والدنيا إنما أنا والدنيا كراكب استظل تحت الشجرة ثم راح وتركها أخرجه ابن ماجه وبذلك قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن يريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مجحورا من أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقوله تعالى من كان يريد أرث الآخرة نزله في حقه ومن كان يريد عرض الدنيا نؤتي منها وما له في الآخرة عباد الله أخبرنا النبي صلى الله عليه وسلم أن الدنيا لو ساوت عند الله جناها بعوضة ما سقى كافر منها شربة ماء وأخبرنا صلى الله عليه وسلم أيضا أنه ليس لأحد من هذه الدنيا سوى بيت يسكنه وثوب يلبسه وقوت يقيم صلبه وأخبرنا كذلك أنه يتبع لميت أهله وماله وماله وعمله ويرجع أهله وماله ويبقى عمله وأخبرنا كذلك صلى الله عليه وسلم أن من كانت الدنيا أكبر عمه جعل الله فكره بين عينيه وشتت عليه شمله ولم يأت من الدنيا إلا ما كتب له عباد الله إن حقيقة الدنيا أنها نعيم زائل ووقت قصير فسيمضي فاسألوا من عاش ثمانين أو مئة أو أكثر ذلك ماذا وجد فيها قال الله يعرف قدر الدنيا من جعلها مزرعة للآخرة ومن جعلها شجرة يستدل بها يمضي في طريقه أنا محمد بن حسين رحمه الله قال دخلت على محمد بن مقاتل فقلت له عظني فقال اعمل فإن مت لم تعود عبدا وانظر إلى التائبين هل عادوا تذهب أيامنا على لعب منا والذنوب تزداد أين أحبابنا وبهجتنا قال ابن عباس رضي الله عنه إن الله تعالى جعل الدنيا ثلاثة أجزاء جزء للمؤمن وجزء للمنافق وجزء للكافر فالمؤمن يتزوج والمنافق يتزين والكافر يتمتع عباد الله اسمعوا إلى هذه الحكاية الجميلة بعد لجة محمية أتى قصر الله وبعد ọba ogun àgbálá ayé ọba àṣó ọba tó bò háyà ọba tó ẹkùn ló ń pè gbogbo ẹ̀dá òun ní sí mójú tẹ́dá ọba tó yẹ pé òun ló ní àlámọ̀rí nísì yí àlámọ̀rí rẹ̀ bó ọba tó wù ọba tó ẹkùn ní máa ń tẹ́sẹ̀ ẹ̀dá ẹni ọba fẹ́ di oṣù orí ilé ayé yóò ṣe é bí gbogbo ayé bá fẹ́ jẹ́ kó sórí ibú wò lè rí ibú. ẹ̀dá náà wá sọ pé òkú ni ó ń ṣe ilé ayé bí gbogbo ayé bá ń wá kó sórí ire wọn ò lè ṣe kò ń gbé orí ire rẹ ọlákọọlẹ tí wọn ti kọ ọlẹ fún náà ìlú ní ibú ní oṣù láyé. ọlọ́wọ́n ọba yìí òun ní mú ọ̀sán wá òkú bá lọ nísì mú òru wá nígbà tó bá lọ olùmọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni àsọni nínú ìjọsìn kò sóró gbogbo àmẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wùsàn ọlọ́run bá ní ìṣe ìṣẹ́ ọlọ́run bá ti ní kí àti ìjọlọ́bá ẹlẹ́bí gọlọ́bá ara rẹ̀ àwọn sáábẹ̀ rẹ̀ àwọn tọ́lọ́run bá ti wọ́n lẹ́ni tó mọ́ kanga wọ́n sì jẹ́ ìjẹ́ lè wọ́n yí ókè kí àti ìgẹ̀ yìí kọ́ máa báwọn tó torí pa wọn títú torí pa wọn tí ó sì máa torí pa wọn tí ó fi dọ̀jẹ́ ẹ̀sán lẹ́yìn eléyìí ọ̀tá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ìbára ọlọ́run bá dọwọ́ wa ní gbogbo ọgbà ọ́ àtùgbọ́dọ̀ fẹ̀sì nílẹ̀ àgbọ́dọ̀ jẹ́ sí ọjábọ́ gbogbo ọgbà yóò tọ́nà bá ti ní ká máa wà pẹ̀lú Islam àwà pẹ̀lú oore gbogbo ọgbà yóò tẹ́sí bá ti fọ́ lọ́wọ́ wa ìwọ ń tọ̀ ó ṣe rí ibú ayé àtijọ́ gbọdọ̀ ìgbìyà àmà àgbọ́dọ̀ jẹ́ fẹ́ sí ọgbọ́ torí pé ẹ̀sìn Islam yìí òun nìkan ní ẹ̀sìn gbogbo yòókù ẹ̀sìn ni wọ́n jẹ́ ọ̀sẹ́nìkẹjọ́ wà láyé tí ò ní sọ gbóhun náà ní ohun tó wọ́n sí kódà kọ́ máa gbé jáde tí ò ní níbi tí ọkùnrin rẹ̀ ń tẹ́rí padà sí nígbà tí ṣòro bá dé ṣùgbọ́n ẹni tó fẹ́ pé ní jọ́sìn lódodo òun nìkan náà ni mùsùlùmí ó gba àwọn ìyókù àwọn náà ń jọ́sìn ṣùgbọ́n ti wọ ìṣẹ́ lódodo ìyẹn làwọn olùmọ̀ náà fi ní pé sábà tó gbé lóhun kẹ́límọ́ tó dá ìlà àyè lọ́lọ́ òun náà nípa gbọ́dọ̀ máa fi pé dáàmà àbúrò bí hákì agbọ́dọ̀ máa fi bí hákì sí ọ̀sẹ́ ni tí ìjọsìn tọ́ sí lódodo sí wọ̀ lọ àfi ọlọ́run bọ́ba àlejò ọlá nìkan torí pé àwọn èèyàn ń jọ́sìn fún ọ̀pọ̀lọpọ̀ wàtàjẹ́ òṣìn ọlọ́run ẹjọ́ àlọ́ máa mọ̀ dájú lókò sí ìjọkan tó bá ẹ̀mí jẹ́ tí ó kó bá ẹ̀mí nígbà ògbódà lókè yáàmà tó tayọ kéèyàn ó so ẹ̀mí rẹ̀ papọ̀ mọ́lé ayé ó ti wà gbàgbé òun padà sọ́dọ̀ ọlọ́run ọba jọ kan torí pé ìgbádùn ilé ayé ìwọ̀nba sí ẹ̀ náà ni ẹni tó bá lóhun ò ní padà kúrò nílé ayé yìí kò lè ìsọ pé ìní padà kó láyé ìní kó ń bẹ̀ rárá máa gbébẹ̀ lọ ni ó jìnà ọ̀sẹ́ni kankan tó ti wẹ́ ẹ̀rí gbogbo àwọn tó ti wáyé ni wọ́n lọ ọpọlọ wọn bá lọ́pọ̀ ọ̀ka arínú wọn tó dé bá wá ó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti lọ sẹ́rí bá ọlọ́wọ̀n bàbá ìfẹ́ ọlá ojoojúmọ́ ni wọ́n lápẹ́lẹ̀ máa wù sí iná ìní ń pè lójoojúmọ́ lórí ẹrúsìn ọlọ́wọ́n ọba ò

ilé ayé ló múmú láyé àwọn lọ ilé ayé ibi ìkániwọ̀n ní fún ọ̀ní sánbẹ̀ níbi ìkániwọ̀n ní kó bẹ̀ láàrín sámọ́ bí lágbogbo mìírànlẹ̀ gbogbo ìmọ̀ wọn sì rí pé àwọn máa gbé ayé lọ fámíà wọn ò mọ̀ pé àwọn kò bẹ̀ níjọ́ kan dájọ́jọ́ ọlọ́run ọba rẹ̀ onímọ̀ nípa ẹni tó ti sọ́nà owó kó lójú ọ̀nà rẹ̀ ó sì nímọ̀ nípa àwọn tó mọ̀nà àfá àkùdé lọ́mọ ìyá ọ́sọ̀lá yìí nípa ajé ayé fún wa ó ní pé dúnìyà àtòkúrò fi dúnìyà àjìnà kéèyàn délé ayé yìí nǹkan tọ́rọ wọlé wọ́n máa kíyàn káàbọ̀ ẹkú ewu ọmọ jòjòló wọ́n máa kí ẹnùkọ̀ ọ̀fẹ́ wá nígbàtà délé ayé yìí àti wọ́bẹ̀rọ wọn ọ̀lá kí nínú kòrò jẹ̀mí ha ó wà ṣẹ̀dí ilẹ̀ ṣùgbọ́n ìjáde kó mẹ́ òun náà ló le jù torí pé ìwálé ayé wa gbàrà tí wọ́n bá bí ẹni kọ̀ọ̀kan yóò jẹ́ nìkan tí ó jíwọ́ kòkòrò ṣùgbọ́n gbà tá a bá ń kó lórílẹ̀ ayé ìtìlá ìyàwó pé gbogbo ohun tí mo mú ń bẹ̀ sí kẹ̀kẹ́ tó bá mi lọ wọ́n bí àfáwa oṣì nígbà tí wọ́n sọ fún pé máa tàfúnlẹ̀ lágbájá kẹ máa kú ó máa kó lórílẹ̀ ayé àfọwà ah, bó ṣúrù sọ pé ẹni tẹ́ wí jẹ́mà àtúnìyà tàápé èèyàn kó ilé ayéjọ ọmọ àkúlé ayéjọ o sówó lafẹ́ sọ pé kò ní ní ọmọ lówó sọ́lá lafẹ́ ní pé kò ní ní ọmọ lọ́lá sípò lafẹ́ ní ní ṣùgbọ́n ṣùgbọ́n pàdánù ṣayé wá ilé ìjọba tí afọ ní lọ́mọ ìyá ti sọ bẹ́ẹ̀ náà ni kánà wọn aṣáájú wa táwọn kan lè òpá níbi ọlọ́wọ̀n bá ní òun ní Lukman ń sọ fún ọmọ rẹ̀ ọmọ mi ò ní ilé ayé rẹ̀ rẹ̀ ìyẹn ni pé gbogbo ohun tí máa ń ọ̀tọ̀un ni ọmọ alé o ẹ̀sùn tí jọ́gbìdà ìjáwọ̀ ni ọmọ alé ń bẹ̀ tẹ̀rù bá gbogbo ma tẹ̀mí ìhà ó jèrè ayé ó jèrè jọ́gbìdà ìjáwọ̀ látàbí àṣírọ́ sátàbí dúníà má ìta ọ̀run rẹ̀ fáyé o yẹni pé ihun tó dé bá lọ́run má ìgbé jùlẹ̀ o ọwá jẹ́ fáyọ́ bàbàrà lẹ́mí rẹ̀ tàṣóró ha jẹ̀mí ó kúfù ayé ó tún kúfù àlùkìyàmà ilé iná sí ní ìkìlọ̀ ọjọ́ fún gbogbo àwọn ọmọ èdè ènìyàn pàpàá jùlọ àtàjẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ wáyé mọ́yà òun ni fún pàtàkì lórí ẹ̀mí wa òun ni ká máa ti sẹ́tọ̀ lójoojúmọ́ ká máa jí ẹrù tó já ẹrù tó já ẹrù tó já ní ká máa jì ká máa jìdì kújì gbogbo ẹni yóò ti bá ń jìdì kújì yóò fòfò nínú àwọn sàárè tí wọ́n kọ́kọ́ gba islam lọ́wọ́ anẹ́bíwa muhammad sa'adà alọ́sọ́lám oní ẹ̀nà islam ní masoud ń ṣe ó ní mo wòrà mi nínú àwọn tó kọ́kọ́ gba islam mo fẹ́ wò pé ìfi ìwà jẹ́lẹ̀ kẹrin náà lọ nínú àwọn tó gba islam lọ́wọ́ muhammad na ó ń sọ ọlọ́run bá lọ́jọ́ pé lọ́jọ́ kan ó sùn lórí ẹni tàbí pẹ̀pẹ́ fàásàrọ̀ fi ìdẹ́gbẹ̀ pẹ̀pẹ́ ìwá hàn níbi ara rẹ̀ gẹ́gẹ́ bá náà ti mọ̀ bí pẹ̀pẹ́ ṣe máa rí ní ẹ̀bá sùn lórí nígbà tí ẹ̀bá jí yóò fi lé mọ́ yẹn la pẹ̀pẹ́ yìí lé mọ́ sí ọlọ́run ọba la ọlọ́pàá wà lẹ́yìn òṣọ́jà ọ̀pọ̀ lẹ́nu mọ́ sí sọ pé òun sọ báyìí pé bí á omi ìyá rọ̀ sí ọlọ́pàá ní ìgbọ́dọ̀ fi ọwé bàbá mi àbí ìyá mi ìlú ń ṣe ọlọ́run dípò tó wà sí mi dípò bàbá mi rà àti ìyá mi. láwọn fún ta àdáṣáná àfàrọ́sùnà láta àdéhùn ṣe áyè òbí kàbí mẹ́nu. kálọ̀ bá pè wá ní kápẹ́ kẹta sórí pẹ̀pẹ́ yìí yìí. wọ́n wàá lórí ọ̀bá ọmọ sí ohun tó kẹ̀mí pẹ̀lú ilé ayé ayé yọ ọmọ jẹ́ ìtẹ́kan lọ́dọ̀ mi ìmàkayé yìí sí ìnàmà anẹwọ̀ tí ó níyá tẹ́ẹ̀ bá mẹ́mí ń ṣe ọlọ́run ẹgbẹ́ ń tú ara rẹ̀ fún yé o èmi àtayé kàrọ́ kìbọn ni ọjà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gùn nǹkan lọ tọ́wọ́ pẹ́kùn wọ́n sinmi lábẹ́ igi kan pé kóhùn ó wà lábẹ́ ibi kan tó mọ̀rọ̀ àhà kóhùn wá sinmi ń bẹ̀ àsìkò tó wá fi sinmi yìí lọ́ba jẹ́ nìkan sí ọba padà sí abẹ́ igi yìí ọba bẹ́ẹ̀ sí yìí náà ìwọ̀n bá àkókò tó lò lábẹ́ igi òun náà làkókò tí ń lò lórílẹ̀ ayé kí wàá bá bàrà sí apá ìlú ló gbádìí sílẹ̀ jáde ilé ìlọ́fà tí ọlọ́run ọba lé kí ọlá tó fi jẹ̀ ó fi pín ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ́nà méjì ìyọba wo mú náà ma ń ká ní orí ìjọlẹ̀ àkílà ẹni yóò ti bá ń wà nǹkan tí ó pé yóò tètè tán òun náà sì nílé ayé àkílà húnà ìmọ̀nà túnìyà ẹni tí bá ń wà nǹkan tó tó tí bá ń wà ilé ayé àjọ́nà ẹ̀láwò fi hàmà ṣá àti ohun tó bá wù wá láàfún tó mọ̀jọ̀ ànà ìlàhùjà ànà mayọ̀síláha mọ̀dìmọ́ mọ́jọ́ hóra mọ́lẹ́yìn ìgbà náà àfún ní iná jàndàmà níbùdé sí pé pé wọn ò ní kí káàbọ̀ ẹni yóò sọ ẹgbẹ́jọ́ ìdàlẹ̀ kìyàmà lọ́gbàbàrà lé ní ibi ẹ̀ wọ́n fẹ́ àdáhà àdáhà títí ṣiṣẹ́ tọjọ́ ìdàlù kìyàmà náà wọ̀ húwà mú mẹ́rin ọlọ́wọ̀n bá yẹ jẹ́ ọwọ́ ajọ́lúgbàgbó òdodo tó gbé gbogbo yẹn náà ló ń wọ́run àwọn kan bẹ́ẹ̀ lónìí tí wọ́n ń tẹ́ àwọn lójoojúmọ́ ọjọ́ ìdàlù kìyàmà làwọn náà ní ni wọ́n ń lé ṣùgbọ́n lẹ́yìn ṣùgbọ́n ọ̀wùláìkà káàrẹ̀ sàmàyíhùn mọ̀ṣù ajẹ́pẹ́ ohun tí ń pọ̀sẹ̀sẹ̀ fún yẹn tí ń lé báyẹn ohun tí ó máa dúpẹ́ fún ìjọba ìjọba ìyá ìyára bákan náà lọ́wọ́ bá sọ fún wa ó ní mímú pé máa ń tà ní orí ìlú àríkà ẹni yóò ti bá ń gbẹ̀ǹgbẹ̀ ihun tí ó lè bá ń jọ ìjọba ìyára ihun tí mo tọ́ bá ní pé bá àrùjẹ́nẹ̀ tí wọ́n ní bẹ lọ́jọ́ ìjọba ìyára ní sáré rẹ̀ lẹ́sìn

nínú díẹ̀ nínú ilé ayé láàfò èsì gbogbo ẹ̀ áàfò nínú ẹ̀ ní àwọn omi ìgbẹ̀ta tó fún láwọn omi ìjòjì ẹ̀lọ́ ṣùgbọ́n òwò máa dáwó fi ní àkẹ́rọ̀ tí ní ìrìnàṣẹ́ òsì ìgbẹ̀ta tó dé bá tó bá ti jẹ́gbìyà kìyàmà gbogbo ohun tí èèyàn máa lóhun fẹ́ dé bá jẹ́gbìyà kìyàmà tó ti pàdánù rẹ̀ láyé láti fún nínú ilé ayé àti ohun tí ó dé bá mọ́ tó bá jẹ́gbìyà kìyàmà àwọn tá a jẹ́ ìpé ànẹ́bí wa ọlọ́ọ̀lọ́ ọ̀sọ́dàm ó júwe ní ayé ifu wa ó ní anna juniya dáúsá wà ti inda ọ̀tọ́rí ahalbáwọ́sá bọ́bá ìpé ọba ti dèédé ìyẹ́ ẹ̀kọ́ ni tabi iye sísin ni tọ́bá ti dèédé rẹ̀ gbogbo anẹ́ ìlàdé sísin wà ga ẹ̀kọ́ ọlọ́run wa muhammadu ó ní pé táyé ìbá tọ́lọ̀ wọn bá pàtàkì ẹ̀ tó bẹ̀ yẹn àà máa sápọ̀ káàkiri ọ̀rọ̀ mẹ́rin ha ṣúrù bàtàmà ọlọ́wọ́n bó ní jẹ́kẹ̀tẹ̀ lé orí omi mú bẹ̀ rárá kẹ̀tẹ̀ yóò ní omi mú bẹ̀bẹ̀ lé pé yóò jẹjẹ lè pé yóò rí àwọn bẹ̀bẹ̀ lé pé yóò rọmọ bí ọlọ́wọ́n bó wáyé yìí mọ́ gidi ṣùgbọ́n látà ọlọ́wọ́n bá pàtàkì ilé ayé yìí ọ̀sẹ́ni tí ó lè dá fún bẹ̀ ọ̀sẹ́ni tí ó lè tòṣì ń bẹ̀ kí iná na òjò òtòsí ń bẹ̀ kéèsèpò síláhùn ní òjò òtòsí kéèsèpò síláhùn ní wa àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n lówó ń bẹ àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n lówó ń àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n tálákà ń bẹ́ẹ̀ làwọn tí mùsùlùmí ọlọ́run ọba ní pé tó bá yẹ pé mo bá pàtàkì ilé ayé ìdí ìyẹ́ ẹ̀kan ni ọ̀pọ̀ tí mo bá pàtàkì ẹ̀ débẹ̀ yẹn ìṣèrí òní o ìṣèrí òní mú mú bẹ́ o látara pé pàtàkì ẹ̀ Nabi Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ lọ́jọ́ kan àtàwọn sáré wọ́n wá rí ẹ̀rẹ̀ kan lẹ́rẹ̀ tí ò ti sayọ ọjọ́ mẹ́wàá àbíkọwọ́ sálẹ̀ ẹ̀rẹ̀ yìí wá ti kú ó ń tọ́rọ bá wá gbá ìtì rẹ̀ mú ọ wá fà òkè pé tàbí tí ó ra ilé àwọn sàádó sọ pé pọ̀tẹ́ ni tí ó ra ó ń tọ́rọ bá ní pé ọjà tàbí tí ó gbà kí ń bú àwọn sàádó sọ pé èyí ń tẹ́ ọlọ́run tó bá wà láyé gan-an tó sì pa fẹ́ oníkárà wúlò fún wa èlé pé ó tún wá àti ti kú ó tún wá àti ti gbé tún ti ń wú tí ó ta fẹ́ fi ṣe Ọlọ́run bá ní pé mọ̀bọ̀ ọlọ́run bá búra ọ̀ tẹ́rí mọ mú lọ́wọ́ yìí, ọjẹ́ nǹkan tí ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba jẹ́ yìí lọ. Ayé yọ pàtàkì ọlọ́run ọba ọ̀ka yé yìí kún Muhammad sallallahu alaihi wa sallam. Ọ sàlàyé pé àdáwò lẹ́sà Adi Túnìyà sí wà bẹ́yìn ti Yẹ̀sùtọ́nù. Òsífẹ́ nìkẹ́kẹ́ ní ayé yìí ó ju pé ilé kan ṣoṣo yàrá kan ṣoṣo náà ni ó sùn ẹ̀ẹ̀lẹ̀rẹ́ nìkan kó lówó títí kọ́ máa sun yàrá mẹ́wàá pọ̀ lẹ́ẹ̀kan náà kò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lóhun ó ṣe orí rẹ̀ gbá lẹ́nu òun ni gbèrègbè gbogbo ohun tó yọ ọkọ́ ilé ayé kò lè sùn tara ayọ̀ ni ó gbé àlé kò lè ni wọ̀sáwọ̀ bí yẹ̀ ń dọ́sọ̀ ayé yìí tí yẹn bá wo pé òun fẹ́ dọ́lá ń bẹ̀ ọlá tó wù tọ́lọ̀ ń ṣe fóun ọwọ́ àwọ̀ aṣọ 50 papọ̀ lẹ́ẹ̀kan náà kí láàpẹ̀ wèrè láàpẹ̀ ó èyí ò lè tayọ kọ́wọ́ sọ ẹyọ kan tí ọba wàwọ̀ tẹ́lẹ̀ díẹ̀ lókù ó tutù bá mú tí ọba ti wọ̀ lórí aṣọ mẹ́ta tí bá fi ń tayọ mẹ́ta àwọn èèyàn máa sọ lẹ́nu òsì bá ti fẹ́ fi ilé ayé yìí káwọ̀ tayọ aṣọ tẹ́yẹ káwọ̀ ọ̀kú òtí ni èyí tó kẹ̀sí gbé ẹ̀yìn wá nẹ̀rọ iná ẹ̀ láti ẹ̀ẹ̀lẹ̀ lólówó kan ọwá jẹ pé bó ṣe lówó tó oúnjẹ tí ń jẹ ti tàwa pálákà lọ kódà táwà ọba tó máa jẹun jù lọ lókùn tó ní pé oúnjẹ tó wọ́n tó máa jẹ gan wọ́n tó máa jẹun ni tó máa jẹun tó wọ́n nẹwọ́ ẹ̀bà tó wá jíjẹ ni ṣùgbọ́n ẹni tó jólówó gan pé fọ́nà bá jogún gbogbo ẹ̀ fún ó lè jẹ́ pé wọ́n sọ fóun ni pé ọgbọ́dọ̀ jẹ́ ju àmàlà tí ò ní ju ìkúkù rẹ̀ náà lọ ṣùgbọ́n ẹni tọ́jọ́ tálíkà òun lè jẹ ìsín márùn-ún tí ò sí kẹta bí ọ̀fẹ́lẹ̀ ẹni gbogbo wa láyé ààrùn ayé ohun tuntun pé yóò gbé ẹ̀yìn wa nẹ̀rọ lọ tó ń sọ bá sọ ní bákan náà ká má gbàgbé na wa Muhammadu sallallahu alaihi onye ó ní pé yẹ́ ti fáwọn lè mọ́yí ta ahluhu wa maluhu wa amaluhu nígbà tí ọmọ èdè ni ẹ kò lórílẹ̀ ayé wọ́n sì ní sí ìkẹyìn wọ́n sì ní sí ìdágbére àwọn ará ilé rẹ̀ ọ́tẹ̀lé lọ bí sàárè rẹ̀ dúkìá rẹ̀ ní ọ́tẹ̀lé lọ bí rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n tẹ̀lé wẹ̀ẹ́mọ́lò àti tẹ́tọ́ sí lórílẹ̀ ayé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò tẹ̀lé yàrí jọ àhùnlòkù wà ráàlò ṣùgbọ́n báyìí yóò táwọn yóò nífẹ́ rẹ̀ tó ọ̀tẹ́nìkẹjọ́ sọ pé yẹ̀sùn mímọ̀ ẹ̀sìn ní papọ̀ mọ́ ẹjí máa bá lọ láwọn ará ilé rẹ̀ bẹ́ẹ̀ náà ni dúkìá rẹ̀ ọ̀tẹ́nìkẹjọ́ bákan náà láti jọ fún wọn lásọ kódà bí ọba tó mọ́ra gan aṣọ tí ẹ tún lè máa da aṣọ ti tálíkà torí bọ́n tún lè lọ wá aṣọ lówó ńlá fóun ṣùgbọ́n tí èpè ò ní fẹ́ bà jẹ́ ṣùgbọ́n tálíkà wọ́n lọ wá àwọn aṣọ tẹ́rù tó nípọn torí tó ń tó wó ti ẹgbẹ́rù wọ́n síbẹ̀ náà nípọn yìí yóò jẹ́ kílẹ̀ ọ̀pẹ́ kó pẹ̀lú bẹ́ẹ̀ gbogbo dúkìá rẹ̀ àwọn ará ilé rẹ̀ ni ó padà ọkọ̀ yẹ́gbò ló iṣẹ́ rẹ̀ ilé ni ọwà kí ni wá ní ní ayé gbogbo ń pè yìí ni wọ́n kọ kalẹ̀ ọ òun nìkan ló sì kù wá fún tó jẹ́ ògbèdà lòkè yáàmà gbogbo bó ti sọ bá ti sọ fún wa ẹni yóò sọ pé ilé ayé lọ́pàá lórí ẹ̀mí rẹ̀ ayé iná ẹ̀ta ni nílé ayé iná nílé ayé iná nílé ìjọsìn tó nǹkan lórí ẹ̀mí ẹ̀ ọkẹ̀ fòókọ arí ni kò gbogbo rẹ̀ àárín ojú rẹ̀ méjèèjì lọ́lọ́wọ́ bọ́ bá rí kù lórílẹ̀ ayé kèé tó nẹ̀ ló tún máa sọ òtútù ìtó ọ̀rà mọ́tò táwọn èèyàn kí tí a kó oríire o ẹ́ mọ́tò yìí máa dá ilẹ̀ mọ́tò sínú mọ́ra ẹ̀bá wọn fẹ́ mọ́tò 5 million ọlọ́run bó fi òsì rẹ̀ yóò fi sí àárín ojú ẹ̀ nígbé òsì ìjọkẹ́kẹ́ ọ̀tẹ̀ lọ́rùn ìjọba wọ̀ṣẹ́ tata àdéyìí sàmùlà ọlọ́run bọ́ba lẹ́gbẹ́ ọlá yọ́ wá fún gbogbo wàhálà rẹ̀ ó fún kápò ní sí lójú kan náà wàhálà ọbẹ̀ pa wàhálà ni ó ṣe kú kò ní gbádùn lé ayé ọ̀hún yóò sá máa dààmú ni yóò máa dààmú ni kí àwọn dúkìá rẹ̀ ọmọ jẹ́ tẹni ẹni ẹlẹ́ni bí bá ṣe mọ gbogbo ẹ̀ ọlọ́run ọba ní pé ilé ayé rẹ̀ àbá ọ̀ká nípa kó jọ nípa pé tí ó wá fún ara ń sinmi kò ní fún ara ń sinmi o ṣùgbọ́n pẹ̀lú bí ó ti ṣe fún ara ń sinmi yìí náà wọ́n láwọn ya ìrìn àjò tó ní ya ìsìnà máa kó ti bàdá tí ìjẹ̀kẹ́ ni wọ́n ń dààmú nípa ilé ayé ìṣe ń ná ìjẹ̀bú ìnáà ní ń ná sàgámù ìṣe ń kó ń sàgámù Ibi ń kò lẹ́kọ̀ọ́ ní bá sí Pọtákọ̀. Ó ní gbọba tó fún ara rẹ̀ sí ní dídẹ̀ ẹ̀kọ́ yóò sì máa ṣe wàhálà ní ìdíje ìlọ́pọ̀lọ́. Ọ̀tà jẹ́ òṣìṣẹ́ ọlọ́run. Òdodo ilé ayé, a ní àní àní ìmọ̀ ìgbà èdè. Ìjẹ̀ra bẹ́ẹ̀ o, mọ́jẹ̀ra tí ó padà náni. Àti ìgbọ́pẹ́ nìkan lówó rí ìṣe padà ń sẹ́kùn sórí ilé ayé náà. Nílẹ̀ Yorùbá yìí, wọ́n ti kí àwọn olówó, wọ́n ti kì wọlé sí wọn míì àdébá bàbá kọláwúyọ́ àdébá bàbá àríṣẹ́kọ́lá olówó ni wọ́n náà àwọn àwọn mùsùlùmí ṣùgbọ́n pẹ̀lú gbogbo owó tí wọ́n ní wọ́n ti lọ gbọ́lọ́hun bẹ́ẹ̀ ni ọlọ́lá ni gbajúmọ̀ ni ṣùgbọ́n gbogbo pẹ̀lú gbajúmọ̀ náà wọ́n lọ ta lókè bàbá ní wọ́n fẹ́ jẹ́ nìkan tó wọ́n fẹ́ máa gbélé ayé lọ ìṣẹ̀lẹ̀ tí ẹ̀ náà ló ló bẹ́ẹ̀ ilé ayé yọ padà tán náà ni wọ́n náà ní gbogbo àwọn tí wọ́n ti ń bẹ lórílẹ̀ ayé ẹni ó ti lọ àádọ́ta ọdún ẹni ó ti lọ ọgọ́ta ọdún ẹni ó ti lọ ọgọ́rin ọdún ẹni ó ti lọ ọgọ́rùn ọdún tàbó ni wọ́n rí ilé ayé náà òkú náà ni òkú sí ìjọba ní ẹ̀rí ilé ayé ìjọba yóò kò sí gbàdùn bẹ̀ rárá ìnira burúkú ní bẹ̀m̀bẹ̀ gbogbo nǹkan táwà ń rí tọ́jẹ́ ìjọ ìgbádùn ẹ̀sùn ìjọ ìgbádùn ma ní gílé yìí ìjọ ìgbádùn ma ní gílé yìí wọ́n dẹ̀ máa kí èsì gbogbo nǹkan tó lé fóun ó pèsè ìgbádùn ayé ni bàbá ní tán wàhálà bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ bí ẹ bá wo pé gbádùn ayé níyàwó bíyẹn bá o bàbá wọ́n pé gbádùn ilé ayé lọ́mọ bàbá fi mọ́ tẹ́ wàhálà bẹ̀rẹ̀ bàbá wọ́n pé gbádùn ilé ayé ni kéèyàn kọ́lé bíyẹn bá kọ́lé tán sí gbádùn náà ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ní nǹkan yìí ni ó fi wọ́n sàlàyé púpọ̀ fún wa àwọn tàjẹ́ ń sọ ọlọ́run ta bá mọ ilé ayé ìṣe jẹ́ àníta sí kankan ìwọ̀n táákà sínú ni pé wọ́n fẹ́ jọ jẹ́ mọ́sílẹ̀ wọ́n fẹ́ ti já ìgbìhun tààlọ̀ lé bá ń jẹ òyàrù kì yá mà ní o ẹni ọba mọ̀bílẹ̀ rí ṣe jẹ́ yóò rí pé wọ́n fẹ́ já fi ṣe ibi kan èyí tó fẹ́ fẹ́ pàpàájì inú rẹ̀ níwọ̀n ọba nígbàtà bá pàpàájì tán amúrin àjò mípọ̀n akó bẹ́ ka máa bá ti wa lọ àwọn kan ti wáyé sáájú wa wọ́n ló tẹ̀mí jù years lórílẹ̀ ayé yìí ara wọn tí wọ́n lo 700 years lórílẹ̀ ayé yìí tí wọ́n lo ní 500 years lórílẹ̀ ayé yìí àwọn tí wọ́n lo 300 years ń bẹ wọ́n ti lò ó tó náà wọ́n kó bẹ̀ náà wa àwa ní wọ́n padà kó ọjọ́ kan bá ti wá kó tàbí mẹ́sì lọ́dọ̀ ó sófò ilé ayé ní o wọ́n ẹ̀nà o wọ́n ẹ̀nà o àfikò mú mọ́ Islam wọ́n bí lásọ̀dà fà Muhammadu Hussein olóhun wọlé tọ Muhammadu Makọ́ọ̀tẹ́ wọ́n wá sí ibé rẹ̀ Muhammadu ọmọ Makọ́ọ̀tẹ́ dákùn sí wà sí fún mi ó ní Muhammadu ọmọ Makọ́ọ̀tẹ́ wà ń sọ bóhun báyìí pé ìrìnláì máa ń ṣiṣẹ́ dáadáa tó dé bá jọ òun ni ọjọ́ bàbá lórí ẹ̀mí rẹ̀ fàyìn mítà tó ń pẹ́ tó bẹ́ẹ̀ fi kú pẹ́rẹ́ lámúnà ọdọ̀ àbẹ̀dà lámúnà ọdọ̀ àbẹ̀dà ó ní sẹ́ ìpadà mọ́dá ìdáì ilé ìdí ìdí ọmọ sọ fún agbẹ́kọ̀ sákúdá ayá o gèsè rí ní máa sọ pákúdá ayá ń bẹ o tí wọn mùsùlùmí bá bẹ́ẹ̀ nú wọn ayá rárá àkúdá ayá kẹkẹ òsì gbogbo àkúdá ayáṣẹ́ ma ń gbọ́ pé ń bẹ ọ̀síjẹka tó padà wálé bí i wọ́n ma ń nẹwọ́ sọ akẹ́pẹ́ ilé wa nù lọ́pẹ̀ padà di pé wọ́n parẹ́ ó jẹ́ káwọn ọmọ pé ọ̀tá níbi sọ fún wa náà ní ṣẹlẹ̀ àlùjẹnú ni tó gbàwọ̀ rẹ nígbà tó ti pé o fi ìhòòhò rẹ òun fi hàn gbogbo ògbà gbogbo ògbà yóò sábà ti wà lórílẹ̀ ayé sáàbá ti dí gàgà ara wa bó ti yẹ ká ti pẹ̀lú àwọn gbólóhùn sáà máa fi ń dí gàgà Béèyàn bá fẹ́ ṣègbọ̀nsẹ̀, ó ní ohun tó ń ṣe ọlọ́run bá ní aṣọ. Béèyàn bá fẹ́ bọ́sọ tó fẹ́ wọ̀ mí, ó ní ohun tó ń ṣe ọlọ́run bá ní aṣọ. Béèyàn bá fẹ́ wọlé wẹ̀, béèyàn fẹ́ wẹ̀ pàápàá jùlọ níbi tó ṣe pé èèyàn máa wo sánmà. Ó ní ohun tá a gbọ́dọ̀ sọ tí ó máa dé gẹ̀gà wa. Bíbẹ̀ ẹ̀kọ́, àwọn àlùjẹ̀ náà gbàwò èèyàn lójijì béèyàn ṣe rí gẹ́lẹ́ ọba kò lórílẹ̀ ayé tá wọ́n fi gbogbo bọ́jẹ̀ rẹ̀ wọ́n ọ̀sẹ́ nìkan tó kú tó tún padà wáyé mọ́ kò sí kò sí mọ́ rárá lórí jẹ́ sí ànẹ́bí wa ní sáré sálátọ̀ sálá látara pé ìsẹ̀mí ayé ti ẹ̀mí kẹyìn ayé yóò tún lóṣẹ̀mí lọ́lọ́run kò fi jẹ́ òkú lọ́lọ́run bá fi mú lọ sókè sámà yọ padà wá ní kẹyìn ayé tọ́lọ́run bọ́ sọ kalẹ̀ padà tí ó wà ti kú kọ́dá ìgbà wá mi pé wọ́n sì fẹ́ gbé ànẹ́bí sallallahu alaihi wasallam téèyàn lè fi ẹkú yìí tó padà wọn mọ́ láíláí àfá ìwá ń sọ́lá ìfà arákùnrin pé máa ń ṣiṣẹ́ dáadáa ní òdòdó lè fi ẹkú ní padà wáyé wá o wọ́n dùn ilẹ̀ jà ìbí ìwọlé owó gbọ́ àwọn tó ti lọ tó ti kú gbogbo ọ̀dẹ́ ọkálùkù wa ní káwò lọ agboolé wa ní káwò lọ àwọn ìyá alágbájá ìyẹ́ ẹlẹ́wà ìyẹ́ bàbá Ìbàdàn bàbá Èkó bàbá náta bàbá ẹlẹ́lọ bàbá gbogbo ẹ̀ àgbà lórílẹ̀ ayé àà ah! tí ẹ bá bẹ̀rẹ̀ sí jókòó tí ẹ bẹ̀rẹ̀ sí ronú gbogbo àwọn bàbá bàbá yìí àwọn ìyá ìyá yìí ilẹ̀ ti fún àwọn èèyàn ti lọ lẹ́nu bàbá alẹ́ gáyé yìí wọ́n ń rí lọ́ta èdè alẹ́ àádó ìjẹ́ gbogbo wọn sáré ni wọ́n sẹ́rí padà ní bàbá túndé ìyábọ̀ yóò bá ń tara rẹ̀ ní o ìyá kẹfìn ọ̀pọ̀ mọ́ bàbá kẹfìn túndé mọ́ ó kálukú wọn ti lọ wọn ti lọ ọpọlọ gbogbo wọn ni wọ́n lọ bẹ́ẹ̀ náà ráàláyé yìí lọ lójoojúmọ́ eré láti ṣe ń bẹ́ẹ̀ ẹ̀tẹ́ tí ń pọ̀ sí fún wa a sì ń tẹ́sẹ̀ ń bẹ̀ lójoojúmọ́ àwọn ọ̀rẹ́ wádà ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ àwọn tàájọ ṣèwé ní kéékèèké arínú wọn tó ti lọ bọ́lọ́un nígbàtà wọlé ìwé àwọn tàájọ wà ń pámárì arínú wọn tó ti lọ bọ́lọ́un akọ́sílẹ̀ ìwé sí ilé ìwé secondary school àwọn tó ti lọ bọ́lọ́un ọba wọ́n pọ̀ lọ jàrá àtúbọ́sà wọn tẹ́kẹ́

tí ó jèrè lọ́hùn yóò máa kójọ yóò máa mọ́ àwẹ̀ yóò kójọ gbá tí wọ́n gbogbo wọn tún ṣe sàárà ní kọ́kọ̀ yóò tún ṣe èdè fún wọ́n tẹ̀sẹ̀ dá fún èdè bẹ́ẹ̀ ẹ̀yẹ ẹgbẹ́ rẹ̀ lọ́sẹ̀ sọ fún bẹ́ẹ̀ sàárà òun olùgbàgbódodo ṣe ti ẹ̀bẹ́ sàárà tí ó dé bá tí olùgbẹ́ jíkẹ́dìkẹ́ tí wọ́n mọ̀ sí táwọn ẹbá tún mọ̀ sí inú yọ́ máa fàjẹ́ pé ní pé lẹ́yìn ẹni tó ń ṣe é fún àtọ́lọ́ òní kọ́mọ̀ sí gbogbo tó sàdé bá lọ yọ́ máa ti gbìyànjú rẹ̀ àlùmọ̀náfẹ́ lẹ́sọ̀gbẹ́ jẹ́ ṣùgbọ́n mọ̀náfẹ́ bí ń jẹ́ ọ̀sọ́ ló wọ́n máa ti fáà tí a rí mi ní òkúnnú iṣẹ́ rẹ̀ yọ́ máa ṣe yọ́ máa mẹ́ta rẹ̀ ti di ẹ̀lú ogójì tó ti lọ monday thursday kò lè mágbà kọ́dà òun tó tó máa sọ̀rọ̀ pé àbí tí ń ba ń sọ̀rọ̀ yìí kò sí monday kan tó dé ti ń gbà ọ̀sádà bí ti kan tó dé ti ń gbà jẹ́ kó sílè mágbà kankan yẹ sọ lẹ́yìn yọ máa ṣe ẹ̀sìn rẹ̀ lọ́sọ̀ fáwọn èèyàn wọlé káàkiri ẹ̀ wá ń jẹ́ yẹ ta má gbogbo ẹ̀ ìgbádùn ni yóò tó ronú pé tí mo tún lè fi gbádùn ilé ayé yìí yóò ronú bàbá kẹfà bàbá karùn-ún ìyá kẹrin ìyá kẹta yóò ló fẹ́ sí kú gbogbo ọpapọ̀ ẹwà bàbá ẹ̀rọ bàbá ti kú gbogbo bí ó sàti máa gbádùn ilé ayé ní ọmọ wá fún rẹ̀ ìgbádùn ní gẹ́gẹ́ bí àpá abúlé náà bá jẹ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìfún ẹ̀ àtàjẹ́wọ́sán ọlọ́run ẹjá gbọ́ ìkáyà kan èyí tí àwọn olùmọ̀ tí wọ́n sọ fún wa láti ti kámọ̀ nípa ilé ayé díẹ̀ wọ́n lára kó yẹ kan bẹ́ẹ̀ arákùnrin yí arìnrìn àjò ní ó sì níyàwó bẹ́ẹ̀ ló ní àwọn ọmọ wọ́n jẹ́ nìkan tó fi pé wọ́n kó sínú mọ́tò wọn lọ ọ̀fin sọ́rí nígbà wọn lójú ọ̀nà ọ̀bàlá sáfisọ̀n wà kífàn ìsọ̀rí ìfàtà àrà wọ́n bá rí arákùnrin kan tó dúró sọ́nà ibi tí wọ́n ń gbà lọ wọ́n bá bí ẹni tó jẹ́ arákùnrin ọba bí arákùnrin ọba bí ẹni ìpé mọ́ ní àǹtí sáà ni wọ́n ẹni bá dáhùn pé na èmi ni dúkìá dúkìá ni mí owó ọrọ̀ iná ni mí àtàrà rọ́jùlọ sàrọ̀jẹ́ta àwùlẹ́ẹ̀dá wọ́n ní báyìí arákùnrin ṣe bí àwọn ọmọ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ pé a nínà dáhùn ohun yọ́rù tàbàmà ṣe kájọ wọlé pẹ̀lú wa kájọ sábàájọ lọ àti dúkìá yìí ọdún jẹ́mi gbogbo àwọn ọmọ àwọn ìyàwó àtàwọn ọmọ lọ́sọ pé bẹ́ẹ̀ ní bàbá wa ẹjọ́ wọnú mọ́tò pẹ̀lú wa fàbíjìmáà yòmkínú náà an lẹ́fọ́ àdà àjíyà ṣe ìdẹ́lẹ̀ wà á nà mẹ́tẹ́lẹ̀ta àjíyà ṣe ìdẹ́lẹ̀ torí pé tàbá tí dúkìá bá wà tó pẹ̀lú wa gbogbo nǹkan náà rọ̀ fún ṣe gbogbo nǹkan láti lè kápá rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ wa wọ́n kí bá wọ́n ní dúkìá bá wọnú mọ́tò pẹ̀lú wọn wọ́n ní dúkìá pẹ̀lú dúkìá wá pẹ̀lú wọn ọwá pẹ̀lú bàbá àti ìyá àtàwọn ọmọ ọ̀sáàrọ̀ ìtẹ̀lẹ̀ ara mọ́tò mọ́ bẹ̀rẹ̀ sí lọ. Àtà kọ́ọ̀bẹ̀lá Jackson wọ́n tún padà rákùnrin mí. Àtàwọ̀lá wọ́n ní bàbá ìwá bèèrè lọ rẹ̀ pé mọ́ ni àn tún ni wọ́. Bàbá ọ̀lá Anna Solta wàlúmọ́ ti bẹ̀rẹ̀. Ó ní èmi ní ipò, agbára ìta tọ́ ibi ọba fẹ́ lò ní sí èmi nì èmi ní ipò ńlá bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ yìí ń bí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ pé tó ipò lóde yìí ó agbára lóde yìí tí a sílẹ̀ kò kókó wọlé gbogbo àwọn ọmọ ni wọ́n béèrè wọ́n sọ pé wọ́n dá yọ wọlé pẹ̀lú wa ọ̀fẹ́ sólùtọ́ wọlé máa ń pè nàìjíríà ànáfà àlàájá ṣẹ́yìn onígbẹ́ni àlàájá ṣẹ́yìn lọ torí pé dípò bá dé bíyàn bá ní ipò bíyàn bá lágbára gbogbo ìtẹ́ni ọ̀rọ̀ fún yẹn láti ṣe gbogbo ìtẹ́ni yóò lè tapalé lórí àwọn ti bá máa mú sólùtọ́ wọlé

àwọn ipò bẹ́ẹ̀ sí gbé lónìí rárá àwọn tí wọ́n máa dáàbòbò wọn ọbẹ̀ sí tẹ̀lé wọn ọbẹ̀ sí wọnú mútó wọn àtà ọba ló sáfún ọ̀tàrádà orí àpòmọ̀n àǹtì wọ́n ní bí wọ́n ṣe ti pé wọ́n tún lọ wọ́n bá padà wá pàdé ẹnìkan wọ́n ní báyìí bàbá yìí àti ìyàwó àtàwọn ọmọ gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí sọ pẹ̀lú kanáà tó tó pé láìsà ààrẹ àwọ́kọ̀tọ̀ àti kò yá àdúgbò fẹ́ sí o ẹ̀sìn kíni nánú lórí dúdún ni yàwó mọ̀ta àhà ìdí ayé làámà níbù káàtà sí àti ìgbádùn bẹ wọ̀kí tàbí ní kámúwẹ́ ti mọ́nú mútọ̀ yìí sàyẹ̀rẹ̀ hàmùnì àmìnì ha gbogbo àwọn ọ̀gbàgbẹ̀ yìí ni ó pọ̀ fún wa yóò sì máa tú yóò máa ti déètì kó wá ní eléyìí ni ẹgbẹ́ eléyìí ni ẹmú bẹ́ẹ̀ eléyìí ni ẹmú bẹ́ẹ̀ eléyìí tí pọ̀ jù yóò máa ti déètì kó wá ní o wọ̀tàlẹ́ta àgọ́ ètìzáàmù ìta àríìlì bàbá tó lára mẹ́kọ́ nípẹ̀ àwọn afẹ́mọ̀ nípẹ̀ wàhálà ni ó tún pa wá kú wàhálà ni wàhálà mú wọ́sọ̀lá àti wàhálà wọ́síyà tàbálà fẹ́ mọ̀ nípa ohun tó tẹ̀tọ́ ohun tó tẹ̀tọ́ níbi ẹ̀sìn wàhálà yọ pọ̀ ìrún afẹ́ẹ̀kọ́ wàhálà pọ̀ káma bò owó wa afẹ́mọ̀ káma gbàwẹ̀ afẹ́mọ̀ ẹ̀sìn ó fún wa làbá kò ní jágbádùn wọ́n ní pé ṣùgbọ́n mo sọ̀rọ̀ ọ̀hún ni pé ta bá gbádùn gbogbo àwọn kẹta kó mọ́ra yìí tá ọ̀rọ̀ ọ̀hún ká wá mú wọ ẹ̀sìn náà ọ̀rọ̀ ọ̀hún ká wá mọ bóyá wọ́n ní ó wúlò pàtàkó wọ̀tàrọ̀ títà yára ìtẹ́mìlò ìdájà wọ́n ní báyìí wọ́n ti fi ẹ̀sìn ilẹ̀ ó tó bá bẹ̀rẹ̀ sí gbé wọn lọ ọbẹ̀ sí gbé teftish wọ́n ní wọ́n bá bára wọn ní àyíká ẹni tó yẹ pé òun fẹ́ yẹ ogun wọn kúrò wọ́n fẹ́ yẹ ẹwò wọ́n bá gbọ́wọ̀ kẹ́límọ́tò kéf ọgbọ́n pé ọya dúró ọwọ́jáde rọ́jọ́ láti lè ṣí ìrìn àm báyìí ni àwọn yòókù ti rí pé arákùnrin yìí bá tọ́ta sí bàbá àwọn ayẹ́ ìzìlà pé ọya sọ̀kalẹ̀ wọ́n bàbá yẹ́ turukú sẹ́lẹ̀ ara imú tó lẹ́ẹ̀ فقال رجل للعبد báyìí ni arákùnrin tí ń sọ fún bàbá wọn báyìí pé ìsáhàtì rẹ̀hìnàtù ìsìtàkìlá ìrìn àjò tí wọ́n bá wọn lọ sí ìlógún ìjẹ́ ó tó gẹ́rẹ́ wà lẹ́ta tẹ́ǹsílá ọ̀tẹ́bẹ̀ àbùmáì ọ̀rẹ́ yẹn wá nìkan ọ̀sọ̀ kalẹ̀ ó sì máa tẹ̀lé bí kálọ̀ wájẹ́dẹ́ áp ìdòbó ni wọ̀lámùyàn tẹ̀ bàbá ìwá rí pé sọ́dún àbáyọ fóun àtúgbò wọn sọ̀kalẹ̀ ó sì lè ó lé sọ́rọ̀ títà fẹ́ wúwo náà ni àkọọ́lẹ̀ lọ́wọ́ rọ́jò báyìí ni arákùnrin tuntun báyìí pé ana aftishu ani ní ìta àkọ́kọ́ tí wọ́n kọ́ fẹ́ wó náà rú ẹ́ ẹ̀sì o ẹ̀sì dà alimọ́ akàtí sẹ́sì ń bẹ́nu gbogbo ohun tó kọ́ lọ́wọ́ yìí ọkọ̀ọ́lẹ̀ lápù yáà pọ̀ sẹ́sì ń bẹ́ o bàkọ́dí tàbátù wọ́n làbáàdì mùsáfà ti kọ̀ ní ìlà

àkọọ́lẹ̀ lẹ́pù báyìí ni bàbá ti wá ó pé wọ láti máì rí sayára títí bẹ nínú tí n kí àgún mi yìí alimọ́nà pọ̀túntọ̀ pọ̀lẹ̀mọ́ntì pọ̀záwùjà pọ̀lẹ̀wọ́lẹ̀ wà wà wà wà wà wà ìbẹ́nu kí àgún tí mo kọ́ lọ́wọ́ ìdúkìá ń bẹ́ẹ̀ ipò ń bẹ́ẹ̀ ọlá láyé gúnà án kàmínà lọ iṣẹ́ ìhà gbogbo ohun tó ń kó yóò lè mú ó lè bọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba rẹ rárá ọ̀tàtẹ́tìróka kúnnà hàádá gbogbo nǹkan yìí ní ọ padà fi ọ́ lẹ́ni wọlé òfin náà wọ̀mọ̀ táàlẹ̀ lè yàn fáwọn ká ilẹ̀ ni ọ́ là ó alẹ́ni tarọ́ta òfin sọ̀rì òun ló sì kí ilẹ̀ tó jọ́ لا إله إلا الله أسعاده الحق báyìí ni bàbá ìṣẹ́ bèèrè pé mani hajji àwọn níwọ̀ tó ń bèèrè àwọn bèèrè yìí lọ́wọ́ ni àwọn alábájọ́ anẹ́lìmọ̀ èmi ni kú èmi ni kú ọ́ ìrìnṣà àkọ́kọ́ tí mo lè fi rọrùn fún ọ tí ó ti jẹ́ pé tí n bá fẹ́ gba ẹ̀mí lára rẹ tí ó já sí rọrùn ọkọ̀ bèèrè rẹ̀ lóòsì ní gbogbo pàǹtí lókó lọ́wọ́ òwúlọ jáde kó ń tàbí ọ̀nà àní èmi ní kó tó fi kọ́ gbàgbé rẹ̀ wọ́n pàdé lónìí nàmtá ìmẹ́lò lẹ́hùn yìí sá ó tí ẹ̀wọ́ gbogbo yá sí òun bẹ fún nínú gbogbo ohun tó kó lọ́wọ́ ọ̀nà ìdáwọlẹ̀ abúlé sayára wọ́n ní báyìí ni bàbá ìṣe wo mọ́tò rẹ̀ ọwọ́ jẹ́ nasa ọjọ́tàhù ẹ̀kọ́ ní sayára ìyàwó ní máa mọ́tò yìí kí ni túmọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo ohun tó ní láyé pátá ìyàwó ló kù ní darí rẹ̀ àtàwọn ọmọ àti gbogbo ilé tó kọ́ mútò tó ní gbogbo ẹ̀ ìyàwó lórí pé ń darí rẹ̀ ó sì ń kẹta pẹ̀lú ẹ̀mọ́ bàbá dára ti sa ìyá ara tẹ̀ta ara ìjókòó rẹ̀ látọ̀ ha mútò bá bẹ̀rẹ̀ sí lọ padà láti kọ̀m̀pìtì ìrìn àjò àwọn tó kù wọ̀ fi hẹ́ àlẹ́ ìsì ń bẹ nínú mútò yìí àwọn ọmọ bẹ́ẹ̀bẹ̀ dúkìá bẹ́ẹ̀bẹ̀ agbára bẹ́ẹ̀bẹ̀ ọ̀lámíyà sílùmá ẹ̀wò àhà òṣèlú kẹta tó fa arákùnrin sọ̀kalẹ̀ rárá ìtumọ̀ rẹ̀ náà ni pé ogbogbo yóò tá a bá ń jí tá ń jí tá ń jí bó o ṣe ń jí ìyẹn tá máa wò pé tẹ́sí ìsìlámù ń bẹ́ẹ̀bẹ̀ tẹ́sí ìsìlámù ń bẹ́ẹ̀bẹ̀ tí òfin ẹtí torí pọ́lọ̀ wọn bá sọ báyìí pé kó ìrí ànẹ́bì sọ fún wọn ìǹkà ní àbára kòkòm tó bá ipá wọn bàbá yín wà àbìnà kòkòm àtàwọn ọmọ yín wà ìhùwánú kòm àtàwọn ọmọ ọ̀yá yín wà àjùwájú kòm àtàwọn ìyàwó yín wà àṣírọ́tù kòm àtàwọn mọ̀lẹ́bí yín wà àmúwá lódókó tara tó àtàwọn dúkìá tẹ́ ń kàlákà tó kàtẹ́ kó jọ wà tìjára tó ń dàkṣáwù nà àti òkú ẹjọ́ pa ọmọ lọ́wọ́ òun lẹ ń páyà pé kó má pa ọmọ yín lọ́wọ́ ọmọ sáà kínú tẹ̀wùsọ ònà àtàwọn léèké tẹ yọnu sí tẹ kọ́ àhábà ilé gómìnà lọ́hí wọ́n tó rẹ̀ òun lẹ wá gbé tẹ́sí jọlọ́wọ́n ọba àtòríṣẹ́ rẹ̀ lọ ìhálù ní sadéélẹ̀ lẹ́nífẹ̀ẹ́ ju kẹ jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́n ọba lọ ọ̀tàwọn bàṣọ ẹ má bá lọ àtàyà fi ọ̀pọ̀ òdì àmọ̀ ẹ̀ títọ́lọ́n bó fi máṣẹ́ rẹ̀ dé òun náà ní kó nígbà tí kú bá jẹ́ tẹ́yìn bí jẹ́ pé bàbá mi ni bàbá mi ni bàbá mi ni ní ọjọ́ tẹ́sì àkóṣòfò ayé oṣòfòjọ́ gbé lọ́nà kìí àmọ́ ní o torí pé bàbá rẹ ni bàbá rẹ ni ẹjọ́ gba ìwọ̀ lọ́wọ́ ara ń jẹ́ òwúdà kìí àmà ẹlòmí ń bẹ àwọn ọmọ mi ni ọmọ ni ọmọ ni ọmọ ni ẹlòmí ń bẹ ọkọ ni ọkọ ni ọkọ ni ò jẹ́ ń tẹ́sí

bí wọn bá tí ìwí bẹ́ẹ̀ fún ẹ̀sìn yóò sí ìjọta alaihi wasallam torí pàtàkì tó mú ẹ̀sìn wá wọ́n pè lẹ́sìn ikú wọ́n pè lẹ́sìn ìwèrè wọ́n pè lẹ́ni torí ẹ̀sì yí wọ́n pè lẹ́ni torí ẹ̀sì dàrú wọ́n pè lọ́mù tí wọ́n pè lọ́lá ìníkẹ́ẹ́sẹ̀ wọ́n pè ní bàtẹ̀jẹ́ wọ́n pè ní dàlúrú gbogbo kìí tọ̀ bí ẹ

ọ̀dá ìwọ wí bẹ́ẹ̀ fọ́ ọba wí bẹ́ẹ̀ fọ́ wá wó pé alhamdulillah mo dúpẹ́ fọ́lọ́hun tó ìpé lórí ẹ̀sìn ni wọ́n ń bú mi lé lórí tọ́ba ìpé lórí ilé ayé ni ẹgbẹ́ orí ilé ayé nìkan wọ́n bọ́ tí wọ́n tí bọ́ síbi ẹ̀sìn tó tí rẹ̀ ti pé o wọ́n gbọ́dọ̀ bọ́ níbi ẹ̀sìn àbẹ̀lọ́n tó pa wá tá a ti lẹ́sìn ọlọ́dàkùn má jẹ́ apadà tẹ̀sí o ọlọ́dàkùn má jẹ́ apadà tẹ̀sí o àwọn tó ti ń tẹ̀sí lọ́wọ́ ọlọ́run dákùn bá yí wọn kó mú àwọn tó ti lọ bọ́ sálókè àwọn náà mùsùlùmí gbà wílì alhamdulillahi rabbil alamin thumma salatu wassalamu ala rasulillah tó túbẹ̀ ẹ̀rẹ́ kejì mi yọ́ dá lórí ẹni tó kú ní jẹjẹ àbí jẹjọ nísìn àbí kí n sọ pé jẹfà ní ọ̀nà tó kú dáadáa tí wọ́n gbé lọ ọtẹ́ èyí tó ṣe pé àwọn ọ̀rọ̀ kọ́ táwọn èèyàn ti ń sára pa pé àǹtí rẹ̀ fẹ́ ń sọ pé kò kú pásòwò sọ fún pé kò kú tí wọ́n ti padà lọ wu ní jẹ́ sí àwa mùsùlùmí tó ṣe pé níkẹyìn nígbà tó fi bẹ́ẹ̀ sí rùn tó ti kó kú pátápátá tí wọ́n ti rí pé ó ti kú yẹn yẹ́gbọ̀sọ́ ní àbáyọmọ́ wọ́n bẹ̀ wá pàpò ti kú àti gbogbo tó ààrẹ ti gbọ́ nípa ẹni yìí ní ìjá àwọn ọkọ́ tí mo fẹ́ sọ bẹ̀rẹ̀ ní pé àwa mùsùlùmí àwa ní kájọ́ ìwó pé àwọn ọ̀rọ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ká má máa gbé káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé káàkiri ìlú ìlú sẹ́yìn pé àà wọ́n má ti kú kan títẹ̀ pásítọ̀ kan bá padà sọ pé kò kú pé bí wọ́n lọ ẹjẹ́ mọ̀ wọ́n wu sẹ́bà ìwọ́n tọ̀hún ló tẹ̀lé lọ padà ní ilẹ̀ a ìsẹ́yìn yìí ó tún yàtọ̀ sí gbogbo àwọn ìlú yòókù ó tún yàtọ̀ sí gbogbo àwọn ìlú yòókù ọ̀rọ̀ tó dúró òdodo ni pé wọ́n wu sẹ́bà yìí ó bẹ̀rẹ̀ sí wú ẹ̀dínlẹ̀ bẹ̀rẹ̀ sí wú ṣùgbọ́n gbà tí ò sí ìdájọ́ òdodo láwùjọ táwa wà yìí ẹni ó jẹ́ pásọ ìrẹ̀ gan ó dárẹ̀ nǹkan mẹ́ta ọ̀nà mẹ́ta ló ti dárẹ̀ nínú dárẹ̀ ti ilé ayé nìkan àpéjọ́ bí àti àmọ́ ìjọ́ bí àti àmọ́ ẹ̀rẹ̀ pọ́ nínú àwọn ọ̀rẹ́ tó dá nípa ti ilé ayé òun náà ni àwọn dókítọ̀ tí wọ́n chẹ́ẹ̀kì ẹni tí wọ́n pàpẹ́ nìyí ti kú ọjà fẹ́ wọn ni ó yọ ọ́ lẹ̀ wọn irú pásọ̀ yẹn ó yọ ọlẹ̀ wọ gbére kò yẹ kó wálé mọ́ rárá bẹ́ẹ̀ ni wá láwọn ará àdúgbò táwọn ní ẹlọ jẹ́kì ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ ni yìí ti kú pásọ̀ sọ́sọ̀ pé kò kú náà ni àwọn ará àdúgbò yẹn gan yẹ wó gbé bẹ́ẹ̀ ni wá láwọn mùsùlùmí àwọn èkì tí wọ́n tí wọ́n sọ fún tó ń kì wá àwọn mùsùlùmí wé bí mo dákú seré láàrin wọn o tọba sọ pé ọdákú báyìí wọ́n ti gbé ọnù sàárè ó sì jẹ́ pé nígbà tí ò sí ti tẹkinọ́lọ́jì gan bó ṣe wà yìí gan àwọn ọ̀nà tí yẹn fi mọ̀ pé yẹn ti kú pọ̀ bàjẹ́ tí yóò dùn ẹni yìí ti kú sọpọ̀tà abẹ́dá ó ti kú níbi ipa àtìlẹ́sọpá abẹ́lẹ̀ abẹ́lọ̀ ṣe tí ọ̀bá sì wà ara ní rẹ̀ gbogbo ọgbà tí ó fi sí tẹkinọ́lọ́jì kátàrí pé pàtàkì tẹkinọ́lọ́jì ti wá wà ní tí ó dìde sí pé ẹni yìí ti kú fẹ́ẹ́fẹ́ ẹjẹ́ má pẹ̀rẹ̀ kẹwa wọ́n gbé ẹnìkan lọ sí awójọbí ó ní ásídẹ́ǹtì náà àwọn èèyàn wa ní sẹ́yìn bíi náà

ó mú tẹ́ báyìí ojú rẹ̀ báyìí ṣe kó rí mútò kẹta ọ̀pọ̀ ní kẹtọ̀ sí kẹta tó ṣe orí títí náà ló ti fọ́lẹ̀ ọ̀pọ̀ àwọn ọlọ́pàá ni wá gbé wá oúnjẹ bí wọ́n sáré gbé wá wọ́n sáré wálé wọ́n sáré wálé ẹni tó jẹ́ aláàjì ti bẹ́ẹ̀bẹ̀ lórí pé bàbá tó ní oúnjẹ bí ti fún bàbí sọ yìí náà aláàjì jẹ́ kẹ́ ó gbé kìíní sí láyà ó bá ní ah oh my god ẹni yìí ti kú ó ti kú àwọn fámílì rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣubú ọbẹ̀ sí ṣubú ó tó ìṣẹ́jú kan ó tó ìṣẹ́jú kan rárá bẹ́ẹ̀ni ẹni ọ̀rá bó ṣe bátàpàpò ẹ̀ ó ṣe ọ̀rá sí àtàǹpò ọ̀rá sí àtàǹpàpò ọ̀sọ́ pàǹpàpò báyìí ó ṣe ọ̀rá gbẹ́sẹ̀ kẹ́dìdé ọba tún gbé kalẹ̀ padà àyàbẹ̀ ah aláyé aláyé aláyé òtí ìkú Ìwọ̀n sára jí fún tèmi pé ìkẹ́ táwọn dókítà máa fi ń yẹ igbá ìyàwó yẹn tí wọ́n fi lé sí ètò owó ikú ọ̀kan gẹ̀ẹ́sẹ̀ mọ́ bẹ́. Bí wọ́n ṣe sọ́bà aláàjì ti mọ́ sọ́tẹ̀, aláàjì ti mọ́ sọ́tẹ̀. Ọkẹ̀ bí ẹnu sí níwò mú ni, ọkẹ̀ bẹ̀rẹ̀ sí fa ìjẹ jáde. Ọbẹ̀ sí fa ìjẹ jáde. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde báyìí, ẹ̀jẹ̀ pọ̀ ẹnìyẹn bẹ̀ wú bá lójijì. Wú bá lójijì, ọbẹ̀ sí sí báyìí ẹ̀jẹ̀ ń jáde. Wọ́n ti wá rí téèyàn bá tí ìkù kèé pẹ́ rárá tẹ́sàn fẹ́ ni yóò kí kò ní pẹ́ rárá ṣùgbọ́n tó ti kú yóò mọ̀ bá ah, ẹni yìí ti kú fífín ẹni yìí ti kú fífín ó ń tí ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ sọ pé sáà mùsùlùmí nù kẹta gbọ́dọ̀ fi sáà gbọ́dọ̀ fi jẹ́ sáà gbọ́dọ̀ fi jáfara òun náà ní sáà mùsùlùmí bá ti kú ẹyára yára lọ sí èyí ṣe pé tẹjú ayá ni àwọn sọ yóò ní àwọn nǹkan awẹ̀ àṣẹ ọgbẹ̀ tí ọba sì wú àsìkò táwẹ̀ lọ́wọ́ táwọn ọmọ mi ti bá ń ta ọgbẹ̀ yóò fọwù yóò wù kọ́ ara pẹ̀rẹ̀ mo ti kú àbíbẹ̀ tí ìkú tàbí fi wẹ̀ tá ta fún látọ́ ta dé gbogbo àwọn nǹkẹ́ yìí èyí ó fi mọ̀ pé ẹni náà ti kú parata ẹni wọ́n dè tí wọ́n fún látọ́ tí wọ́n gbé inú sàárè tó sẹ́nìkan wá ní pé kéèkì ìkú ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ tó wáyé pé bóyá ìdájọ́ Nàìjíríà ni ẹ̀wọ̀n gbére lóye kọlọ̀ ṣùgbọ́n Nàìjíríà yìí tó tó bá jẹ́ jẹ́ pé wọ́n bá jẹ́ jẹ́ pé sọ́nà ìsìláàmù lọ bá wá àdáhùn owó ló jẹ́ rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ gbọ́nà ìsìláàmù ni ẹ̀rí pé ọ̀tá ìsìláàmù pọ́ gbogbo wọn ni wọ́n dìde pé wọ́n máa bẹ̀rẹ̀ sí yẹpẹrẹ ìsìláàmù kì í ṣe pé ìsìláàmù wọ́n yẹpẹrẹ àwọn gẹ́gẹ́ ni wọ́n yẹpẹrẹ ara wọn gbogbo wọn tó bá jẹ́ pé wọ́n náà ríra rẹ̀ tó jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí kútùbà wà lápọ̀pọ̀ múra tẹ́sí dáadáa àwọn èèyàn lọ bọ́lọ́wọ́n bá tí wọ́n jẹ́ mùsùlùmí o àwọn èèyàn lọ́gbọ́rọ̀ ọba tí wọ́n jẹ́ mùsùlùmí o àwọn ọ̀mí sáà ti ń fojú pé ìsìláàmù ni wọ́n ẹjá gbé wọn lọ tẹ́ àgbé wọn lọ ẹjá gbé wọn lọ tẹ́ àwọn ọ̀gbà ọlọ́wọ̀n dídá àwọn ọmọ tí wọ́n lọ tẹ́ àwọn oríire fáwọn ọmọ ni wọ́n lára àwọn fámílì tí ń kọ̀ pé àwọn òfóríire ọlọ́run ti mọ bí sẹ́dápọ̀ kí tí ọba tí náà kọ́ọ́lẹ̀ pé tí àwọn mùsùlùmí ló sùn ibi tó sùn sílẹ̀ ló sùn sí o ẹ ti sùúrù pẹ̀láwọn ibi yóò tí ọba sùn sí ọlọ́run ti kọ́ ẹni ní ẹ̀sùn ibi tọ́lọ́run kọ́ pé yóò sùn sí ọ̀lára àwọn fámílì yóò tó fún oníṣìí ẹ̀rẹ́kù mùsùlùmí wọ́n láwọn rẹ̀ ó kú ni ó kú jẹ́jẹ́ ni wọ́n ní lára àwọn èèyàn ni pa

ìgbẹ́jọ́ mafọ́sí bẹ̀rẹ̀ kó yí sí bàjẹ́ láti gbà ṣùgbọ́n wọ́n tó wáyé fún wọlé ẹ̀bá nílá káyà àwọn kẹfẹ́ rí wọ́n ló ní fẹ́ ọlá pẹ́ ní pápá ọlá pẹ́ ní pápá ẹni ó ti kú ti bá ti ẹ̀ lọ torí tó wáyé fún bẹ́ẹ̀ nìkan ló bá pààyàn ó ń bọ̀ ń kẹfẹ́ sára rẹ̀ sí rí ikú wájú ọlọ́run àsìkò tó ń kálukú ó ń wà láì kò lè tayẹ̀ sáńtò tí ẹ bá mọ tó yẹn ó bá kú lórílẹ̀ ayé ọlọ́run ti ju ilé ẹ̀fọ́ alálùpá lọ́pọ̀lọpọ̀ èèyàn ní tayẹ̀ o ṣùgbọ́n mùsùlùmí nìkan lọ́mọ̀ àtàwọn tó ṣe pé ọlọ́run bá díkérí wọ́n pé wọ́n lè mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n fún ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ kódẹ̀ lómi òtún máa sọ yóò tún máa bèèrè lọ́wọ́ pé ẹ̀dàkùn tí èèyàn bá yìnbọn mẹ́nìkan ọlọ́run lọ́pàá àbẹ́yàn yẹn lọ́pàá ó yìí ò pé ó gbóhun sáà ń wúyé ni ó dàbí èpé kò tí ì yọ ọ̀dà yá fàlàyé pọ̀ tó gbàjọ́ tọ́ bá tí gbogbo ẹ̀dá bá yìnbọn ní máa ń kú tó bá ti pé kèèkè ilé ni wọ́n fún táà bá sọ̀rọ̀ ní ìmọ̀ ẹkún rírì òun pé débẹ̀ ṣùgbọ́n táà bá tún rẹ́ sọ sí pé ẹ́ta tún sọ rí ẹni abáyìnbọn mọ́ tẹ́ni ẹwà àgbàrà bí pé ọba bẹ̀ kú wọ́n máa sọ pé ẹni báyìí lóyìn ìníbọn lókè kú ṣùgbọ́n kò ń gẹ́gẹ́ ní ọlọ́kùnrin tó padà pa rárá o àsìkò ẹ̀ tó ọlọ́run fẹ́ lu ẹnìyàn sábà bí aburú fìtínà ayé tí ò ní gbádùn ayé mọ́ kò sì kù gẹ́ ẹ wo ládùúgbò wa nígbàtá àwọn tó ikú wọ́n lé olè lọ tó ti gbé wọn padà láwọn olè mọ́ wọ́n kẹ́ wọn pé táwọn ó túká táwọn fi ìbọn sí halẹ̀ ọkẹ̀ ní gbóhun yìnbọn kí ó kí báyìí ó ṣe kò ń jọ ọmọ ìyá rẹ̀ àfikò sà fún rárá rẹ̀ náà ni èdìyẹ́ dì ní sọ pé ah, mo pọmọ ìyá mi mo pọmọ ìyá mi gbóhun ti sọ téèdé síṣẹ́ nìyẹn lóòrùn òun náà ní sọ pé òun lòun ṣùgbọ́n ó ṣe kò ń gbé sábà bí ìgbà tọ́lọ́ wọn bá pọ́pẹ́ ni ó lò ó ní sáyọ̀ sẹ́jú kan lásìkò yẹn bí ètè tó èyí wá lè jẹ́ sábà bí àbí kó sì má jẹ sábà bí ẹ̀rọ ẹ̀wọ̀ ń bọ̀ wọ́n àwọn dókítà tí wọ́n gbọ́n wọn gbìyànjú nípa tí wọ́n ó ti wá jẹ pé bóyá tètè ọwà owó pé a ah, ẹnìkẹ́ sàtẹ́nìkẹ́ ẹnìkẹ́ wípé níkẹ́ fún níkẹ́ padà dípọ́ padà lọ ọpadà pa ọpadà pé gbogbo àwọn ẹ̀yà mùsùlùmí nífẹ̀ẹ́ gbogbo tàbá bìlífù ẹ̀ náà máa ń gbogbo ọ̀rọ̀ sọ́dọ̀ ọba ni tó fi wá jẹ́ pé gbogbo ẹni yóò ti bá ń dáadáa ni ọmọ dáadáa lọ sọ̀rọ̀ bá ń ọlọ́run ọba tó pé ń lọ pẹ́ká làbẹ́lì mẹ́sọ̀ ọlọ́run ọba máa ń dúgbò dẹ̀ dání tó bá ti tẹ̀ gbẹ́dà mú yọ gba mú pátápátá ni ṣùgbọ́n à ń kí nílọ̀ fún wa o gbogbo ata jẹ́ mùsùlùmí ṣe wọlé o látòrí ẹ láti inú Al-Qur'an àtòrí àwọn ànábì Muhammad sáádà àlọ́sánà mùsùlùmí ò gbọdọ̀ kẹ́kẹ́fẹ́ rí o wà láì mùsùlùmí ò gbọdọ̀ kẹ́kẹ́fẹ́ o láìláà lọ́kùnrin ni àbí lóbìnrin ni ẹ wọlé àgbọ̀dọ̀ fẹ́kẹ̀sẹ̀ pápá jùlọ tó bá ẹkọ́ lẹ́bọ̀ ni tó ní tó bá ẹkọ́ bá jẹ́ kiri yóò tó jẹ́ christian tàbí jẹ́ jew ìsìláàmù sí ilé ìwọ̀n fọ́kùnrin tó wulẹ̀ fóbìnrin ó sì lẹ̀kùn tóbìnrin kọ́lọ̀ fọ́kùnrin wọn ó ní ìdí ìsìláàmù fi ṣe bẹ́ẹ̀ torí fọ́kùnrin ni ó ní sáìsọ́rọ̀ yóò máa pàtẹ àwọn ní ẹ̀sìn ní síra tí wọ́n ń tẹ̀lé àjọ máa fi yíra wa nínú ilé tóun ní orí padà mọ̀ pé ìsìláàmù lọ ni ọ̀tẹ̀ ò ṣùgbọ́n ní tí ò ní síra kẹsẹ̀ tí ń tẹ̀lé èèwọ̀ ni ọlọ́run fẹ́ jùmọ́ ọmọ ọ̀tọ́ ọjọ́ kọ́dọ̀ ọlọ́run bá ní pé wọ ọkùnrin ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹrúlóbìnrin tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run fún ọ ìwọ fẹ́ kéfèrí lọ bẹ́ẹ̀ wá ní obìnrin ọ̀gbọ́dọ̀ fẹ́ kéfèrí lọ́kùnrin o kọ́ọ̀lọ̀ wá ẹrú lọ́kùnrin tí ó fi ọ ẹrú ni wọ́n wá jọmọ lábí olóore fún ọ ìwọ fẹ́ kéfèrí lọ ọlọ́run bá kí lọ rẹ̀ ẹni ọba tẹ̀lé kí lọ yẹn òun ló lóore fún ọ sọ̀rọ̀ ẹjọ́ ọba ẹjẹ́ ti lọ rẹ̀ gbogbo ariwo ọjà táǹgbọ́ ilẹ̀ lámàgbọ́ gbogbo àwọn káti kàti rẹ̀wọ̀n ẹ̀wọ̀n rédèrèdè jákútakútàgbọ́ ìpínlẹ̀ lámàgbọ́ àbẹ̀lọ́run ọlọ́run bàbá lékẹ́ọlá àwọn tó jáwọn mùsùlùmí lọ bọ́lọ́run bá ọlọ́dún bá sàpójì fún wa o àwọn tó jáwọn mùsùlùmí lọ bọ́lọ́run bá dákùn bá sàpójì fún wa o àwọn míín sẹ́sẹ̀ lọ lẹ́jọ́ mẹ́ta ìbá sàpójì fún wa àwọn tó bá wà nù kẹ́ bá sàlékùn kẹ́ wọn àìbá mọ́ àwọn tó wà nù yà dákùn bá múyàwó lórí wọn o dákùnbà múyàkó lórí wọn o ọ̀táwà ń bẹ láyé bá jẹ́ mùsùlùmí dákùn ṣàánú wa o àwọn tó jẹ́ mùsùlùmí dákùnbà wa ṣàánú ọmọ gba Islam wà látàjọ torí ilé ilé ayé àjọgbìyà tí a mọ̀ lájọ ń sá o eré ti wà ní o tọba tí òkò fẹ́ ṣe rí fún ayé àjọgbìyà tí a mọ̀ àlàlàlá ìyàkùn dínú kan wọ́n yẹ̀ sí abẹ́lọ́wọ́ iṣẹ́ tàà ń ṣe fọ́lọ́nkọ́ bàbá bẹ́kà sí òwò tàà ń ṣe fọ́lọ́nkọ́ bàbá bẹ́kà sí àwọn àgbẹ̀ ẹnu wa ọlọ́dàpẹ̀ májẹ̀ ọmọdé wọn ṣe lásán àwọn olùsọ̀wọ́ olúwa ọlọ́mọdáyé láàmú àwọn oníṣẹ́ ọwọ́ olúwa ọlọ́mọdáyé láàmú gbogbo wa àrajere àtajere ìkọlọ́pọ̀ máa kó ẹnu kọ̀ọ̀kẹ́ wa ọba náà dọ̀lá náà fúsádà wà ní nàm tẹ̀sírí lánàá wọ́n tẹ̀rí hàmùnà lánàá Thank you.